pẹ́ni fún ọlọ́wọ́n ọba ọba tí ọpẹ́ tọ́ sí ìkẹ́ ọlọ́wọ́n àti ìgẹ̀ rẹ̀ kọ́mọ bá òṣìṣẹ́ ọlọ́wọ́n anẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá fi ànẹ́bí àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti ògbólùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa fún ìdílé fún wa títí òpèjọ àlùkìyàmà gbogbo àti ajẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n ìbẹ̀rù ọlọ́wọ́n bá dọwọ́ wa ìfayọ̀ ọlọ́wọ́n bá dọwọ́ wa lóru wa àti ní ọ̀sán wa ní kọ́rọ̀ wa àti ní gbangba wa ìjábẹ̀rù ọlọ́wọ́n bá rántí ọlọ́wọ́n bá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò láti máa sọ ọlọ́wọ́n bá ìrìnkẹ́lá mi gbogbo ìṣe wa ọlọ́tí ọlá rẹ̀ gbàgbé lọ ó ní mo pe gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ìlẹkẹ ọlá ni ẹ fáyọ òun bákan náà kẹsì mọ sọ gbólóhùn tó dára tó gúnrégé gbólóhùn tó rẹwà tẹ bá ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ìlẹkẹ ọlọ́run ti àforíjì ẹ̀ṣẹ̀ fún yín yóò sì ti àtúnṣe àlámọ̀rí yín gbogbo ẹni yòówù tó bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ irú wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ ti jẹ ìrèjẹ ìrèjẹ tó ti kó tóbi lẹ́yìn náà gbogbo àtàjẹ́rú sí ọlọ́run ẹ̀jẹ̀ àlọ́mọ ìpinnu ilé mẹ́ta tí ọmọ èdè ènìyàn tí ó lò àti sọ ilé àkọ́kọ́ fún wa ní ìjẹjọ òun náà ní ìsẹ̀mí tí ọmọ ènìyàn ń bá bọ̀ wá láti ìgbà tí wọ́n ti fi ẹ̀mí sí lára nínú ìyá rẹ̀ títí tí ó fi di ìsẹ̀mí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n gba ẹ̀mí kù lára rẹ̀ ní ilé ayé ta wà ní ìgbà yìí. eléyìí ni ìsẹ̀mí àkọ́kọ́ tá a ṣàlàyé rẹ̀ ní ìjẹjọ́ ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ètò tí bá tún máa ṣàlàyé rẹ̀ òun náà ni ìsẹ̀mí ti ń bẹ lẹ́yìn gbígba ẹ̀mí wọ́n bá gba ẹ̀mí ní ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ilé ayé ní bíbà yìí. eléyìí ó sì jẹ́ ìsẹ̀mí kan tó ṣe pé èèyàn fi kọ̀yìn sáyé lẹ́yìn tí fi dojúkọ àkírọ̀ tá a mọ̀ sí àlùkìyàmà wa tá a fi dojúkọ. dáadájú nígbà tí eléyìí bá ṣẹlẹ̀ tó bá ti súnmọ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ikú súnmọ́ tán pẹ́kípẹ́kí mọ́lákùlì mọ́ọ̀t yóò wá bá mọ́lákùlì mọ́ọ̀t yóò sọ̀kalẹ̀ yóò wá jókòó bí ẹ̀ bá orí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti gbé ẹ̀mí rẹ̀ fẹ́ lọ yìí bí ẹ̀mí irú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá jẹ́ ẹ̀mí tó dára tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó jẹ́ ẹni tí ń sin náà dáadáa so mọ́lákùlì mọ́ọ̀t yọ máa báyìí fún ẹni irú ẹni bẹ́ẹ̀ wípé mo pe eré ẹmí ẹmí ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí ìfọ̀yàbalẹ̀ mo pè ọ́ o ọyá máa ń padà lọ sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ tí ọba ìlẹ́gbẹ́ ọlá yọnu títí wọn náà sì yọnu sí rẹ ti fọ́ ọyá máa wọlé sáàárín àwọn ẹrú ọba rere táwọn náà ti láyé mí báyìí máa wọlé sínú ilé tí lọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ òun náà ló ti sọ ilé ìfún wa. bẹ́ẹ̀ ni bọ́lọ́wọ́n bá ilé kí ti sọ yìí ọlọ́wọ́n bá ilé kí ó tún sọ fún wa ní àwọn àyè míì nínú Al-Qur'an al bá ilé nígbà tí ń sọ nípa ẹ̀mí dáadáa yìí ó tún ròyìn ẹnu òní ó sì máa gba irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀mí yìí yọ ọmọ wa jáde ní wọ́ọ́rọ́wọ́ gẹ́gẹ́ bí omi ṣe é jáde lẹ́nu lẹ́nu afani tàbí bí ṣe é jáde lẹ́nu agbèrègbè tá a bá ti ń da omi jáde bẹ́ẹ̀ lẹ́mí òṣèkìnnì ọ̀yọ́ jáde bẹ́ẹ̀ni ìbá ti ń bọ́ ti ń bọ́lẹ̀ sílẹ̀ báyìí kò ní dì dé ọwọ́ ẹni tó jẹ́ kankan ní ọwọ́ rẹ̀ débi wípé ẹ̀mí yìí àwọn tí wọ́n jẹ́ àwọn màláìkà tí nígbà tí ẹni tó bá délẹ̀ báyìí wọ́n gba ẹ̀mí yìí ojú àwọn màláíkà yìí yóò dà gẹ́gẹ́ bí àwọn òrùn tó mọ́lẹ̀ gbòò òní látara ẹwà tó wọ́n sì jókòó wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ débi dípà bí ojú bá parí sí ibẹ̀ ni wọ́n ṣe kí ni o ibẹ̀ ni wọ́n dé tó wọ́n ti tẹ ọwọ́ wọn wọ́n tẹ ọwọ́ wọn wọ́n wá gba wọ́n gba ẹ̀mí yìí wọ́n gba sínú aṣọ kan kílọ́fíńdà tó dára tó rẹwà tí ń bẹ nínú rẹ̀ nínú kọ̀ńténà abọ́ kékeré kan wọ́n ra fi sínú rẹ̀ tọ́yẹ pé lọ́fíńdà yìí lọ́fíńdà tó ńlá tó dára ni láti inú àlìjẹ́nà wọ́n fi wá síbẹ̀ wọ́n fi ẹ̀mí náà wọ́n fi síbẹ̀ wọ́n máa gbé ẹ̀mí náà lọ sí sámà wọ́n máa gbé lọ sí sámà wọ́n máa gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn ará sámà kọ̀ọ̀kan wọ́n bá ti ń gbà ìyọ̀ǹda àwọn tí ń bẹ ní sámà kọ̀ọ̀kan wọ́n máa sọ pé a ah, máa wọlé máa rọra o ibi ẹ̀mí tó dára ẹ̀mí tó wúlò ẹ̀mí tó yáyì tó lóorun tó dáa báyìí ìrẹ̀mí rere yìí máa wọlé máa rọra wọn wà fún níyọ̀dá wọ́n sílẹ̀ kùkùn wọ́n kù ara kọkọ títí wọ́n máa lọ títí tí wọ́n fi dé sánmẹ́ ẹlẹ́ẹ̀keje. ẹ̀mí yìí yọ̀ọ́ wá sí orí kalẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tàbí ká sọ fún fi orí kalẹ̀ fún ẹlẹ́dàá wọn tó ti pé ọba tó ga jùlọ ní ọba ìlẹ́kẹ́ ọlá tó wọ́n sọ fún ọ yí pé ẹ̀yin màlẹ́ àbí ara rẹ ọyá ìrẹ́ mi máa sẹ́rí padà máa sẹ́rí padà lọ síbi tó láti gbáradì fún ìbéèrè táwọn màlẹ́káàdì tí wọ́n padà béèrè àwọn màlẹ́kà méjì tó ń bẹnu sáré tí wọ́n padà béèrè. tọ́mọ lọ jẹ́ pé ẹ̀mí búburú ni ẹ̀mí tí ò dára ni kọ́lọ́n yàwá yarú ẹ̀mí bẹ́ẹ̀. irú tiẹ̀ náà táwọn màlẹ́kà bá dé mọ́lẹ́kùn mọ́ òsì tọ́ba jókòó sí ọ̀dọ̀ tiẹ̀ náà yóò pé pé mo pe eré ẹ̀mí tó bàjẹ́ yìí ẹ̀mí tí ò dára tí ń rùn yìí ẹ̀mí tó ti jẹ́ra inú pé ọ̀yà máa jáde lọ sínú ìbínú ọlọ́run kò sì máa jáde lọ sínú ìyà ọlọ́run ọba tí ọlá gbogbo ẹ̀mí rẹ yọ wà fọ́n ká sí gbogbo oríkèéríkèé ara rẹ yóò di ìnira fún ẹ̀mí ọ̀fọ́n ká sí gbogbo ara irú ẹni tó jẹ́ aláìgbàgbọ́ yìí ẹ̀mí rẹ̀ ọ̀fọ́n ara rẹ. tó a màláìkà màláìkà yìí wọ́n máa fayọ ní tipátipá yọ máa fayọ ní tipátipá gẹ́gẹ́ bí èèyàn ṣe fa igi yọ nínú sèré ìyẹn tí ti yan tó ti tó yẹ pé yóò ti lè máa yọ máa fa yọ bí ẹ̀mí ẹ̀ ṣe ṣe kíni o bó ṣe lẹ̀ mọ́ àwọn ara rẹ̀ láwọn ètò ṣe kí wọ́n ti mọ́ ká sínú ara. ìgbà tá a jẹ́rú sí ọlọ́run bẹ́ẹ̀ni yóò ṣe kúrò ní o ẹ̀mí yóò máa lọ wọ́n máa fayọ ní tipátipá pẹ̀lú ìnira pẹ̀lú wàhálà ẹ̀mí iná kò ní lélẹ̀ ní àsìkò kan tọ́gbà rárá bí kò ṣe yí pé àwọn màláìkà tí wọ́n jẹ́ màláìkà tó làzáàb màláìkà ìyà wọ́n ti dúró de òun náà táwọn náà ti jókòó kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ náà ní jíjókòó wọn náà àwọn náà pọ̀ lẹ́rẹ́rẹ́rẹ́ ní nítorí ẹ̀mí kan tuntun tó jẹ́ ẹ̀mí burúkú yìí nítorí ẹ̀mí tí ọ̀dà ẹ̀mí tí ọmọ ọlọ́run ẹ̀mí káfíìrì tí òsín ọlọ́run ọba tí ọ̀dà rẹ̀ gẹ̀ jùlọ. nígbà tí àwọn náà tí ẹni ìbá ti ń dé ọwọ́ lọ wọ́n máa lọ sí sámà àwọn ọba tí ti ẹ débi kan ọ sọ pé kò sí bó ṣe jẹ láyé olóòlọ́mọ ogun láyé olóòlágbára láyé ọyá máa gba ẹ̀mí ara rẹ máa gba ẹ̀mí ara rẹ ma lá ẹ̀mí ara rẹ kó níbi ìyá ọlọ́run ọyá là á kó níbi ìbínú ọlọ́run ọba tí ọlá rẹ ga jùlọ wọ́n máa sọ bẹ́ẹ̀ níyì gbogbo ń tẹ́ ẹ ṣe ẹ wà máa ẹ̀ ń sọ nípa ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tọ́yàtọ̀ sí òdodo tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tọ́sọ̀ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam suratul an'am aya ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́rùn-ún yẹn náà ní tírì lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti sọ léè fún wa. wọ́n mú ẹ̀mí yìí ẹ̀mí ibú yìí wọ́n máa mú lọ wọ́n máa mú lọ tọ́ nígbà tí wọ́n bá mú lọ wọ́n mú lọ sókè tán wọ́n máa gbàyọ̀ǹda lọ́dọ̀ màláíkà kọ̀ọ̀kan wọ́n máa gbàyọ̀ǹda ṣùgbọ́n wọn ò ní fún wọn ní yọ̀ǹda rárá. ànábì sallallahu alaihi wasallam ọwọ́ aka nígbà tí ó sọ̀rọ̀ débi báyìí pé ẹni wọn ọjọ́ yìí la tuftahu lahum abwabu samaa wọn ò ní lè sílẹ̀kùn àwọn sámà méjèèjì wọn ò ní ti kalẹ̀ fún ẹ̀mí ibú ẹ̀mí tí ọ̀dà ẹ̀mí tí ọmọ lọ́hùn ẹ̀mí tí ò bákan náà wọlé ẹni kòrò náà àlìjánná irú àwọn ẹni burúkú báyìí wọn ò ní láǹfààní àti wọnú àlìjánná hàtà yálìjà àlìjámalu fi sàmìlì kìyàkó títí tí ó fi rọrùn fún ràkúnmí láti gbanu ọwọ́ abẹ́rẹ́ láti gbàbẹ̀ kọjá tó bá ní ọmọ níka wa gan tó rọrùn abẹ́rẹ́ àwọn tí wọ́n jẹ́ olówó tí ó rọrùn kí ọmọ níka wa kọ́ gbanu òyìn kọjá kò dé sí kátó wá tó ti kò lè rọrùn ni pé tó rọrùn kí

ẹ̀mí kan rí ìyọnu ọlọ́run ẹ̀mí kan sì rí ìbínú ọlọ́run òun kálukú wa ẹ̀jẹ̀ àfi ọwọ́ wa ẹ̀jẹ̀ àfi tẹ̀sẹ̀ yìí tá a bá fẹ́ nínú méjèèjì nínú sẹ̀mí ẹlẹ́ẹ̀kejì tá a lò lò nínú sàárè oníkálukú wa bí ẹ̀mí ó ṣe pín sí méjì òun náà lélẹ́yìí bẹ́ẹ̀ náà wọ́n ṣe pín sí méjì tọ́ba níjọ́ ìgbéjì àlùkẹ́yàmà aya tá a kà yìí ọmọ ẹnu suratul A'raf lẹ́ni tó kòkó lẹ́ni tó rògbò yọ wá padà lẹ́yìn tó ṣe pé kò jèrè kankan rárá bó ti kọ́ ma yọ padà sí inú lẹ̀ tọ́ba padà sínú lẹ̀ subhanallah òun náà tún wá lọ́ọ́ bá tiẹ̀ náà pàdé tọ́ba padà sínú lẹ̀ yọ lọ́ọ́ bá tiẹ̀ pàdé láwọn ìbéèrè ètò sẹ́kẹ́ mẹ̀lẹ́kà wọn padà máa béèrè lọ́wọ́ tiẹ̀ náà gbogbo ẹni yóò tọ́ba wá mà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé báyìí ni ìparí òun ó ṣe rí nínú kọjẹ́ta alákọ̀ọ́kọ́ tàbí kọjẹ́tẹ̀lẹ́ẹ̀kejì yẹn ni pé nínú kóhùn ọjẹ́ ni ìyọnu sí tàbí kó wọn jẹ́ ní ìbínú sí nínú kó wọn jẹ́ ní ìkẹ́ tàbí kó wọn jẹ́ ní ìyà nínú kẹ́mi òun kọ́ jẹ́ mi tó dára tó rẹwà tàbí kẹ́mi òun kọ́ jẹ́ mi tó burú tó bàjẹ́ tí òkú rege tí rárá ìtàn èdè ènìyàn tó bá mọ̀ pé bí ìgbẹ̀ yóò ṣe rí nì wípé ìkan nínú méjèèjì náà ni òun náà ni yóò ṣẹlẹ̀ tóun tọ́mọ ẹ̀dẹ́ ni òsì wàá mọ èwo ni yóò ṣẹlẹ̀ tóun nínú méjèèjì ọwọ́ agbádẹ́nà fún wa nígbà táwọn wà nílé ìlọ́ra tá a nínú ayé yìí ká tètè yà wá múra sí iṣẹ́ olóore bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀dẹ́ nìyàn yóò sì wá máa màmọ́ dájú wípé nígbà téèyàn bẹ́ẹ̀ ti kúrò láyé yìí àlùkìyàmọ̀ kékeré ti bẹ̀rẹ̀ òun náà ní sẹ̀mí inú sàárè ọmọ ẹ̀dẹ́ ọmọ títí kí àlùkìyàmọ̀ rẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò ní kálùkìyàmọ̀ gangan yọ wà máa lo ìṣesí yìí lọ tó bá lò ó ìdí ọ̀hàn sí tẹ́lẹ̀ ìdí òye tẹ́lẹ̀ nínú ilé ayé yìí yọ padà wá hàn sí nígbà tó bá dé inú sàárè torí ẹni wọn fi máa ń sọ pé ọmọ ẹdẹ ènìyàn láyé bíbá ìta wà wọn lójú oorun láwa o ṣùgbọ́n jọ tá a bá tó kú látò tají ojú oorun ló ń kálukú wá wà ẹni tó bá kú òní ọtún rẹ ó wàhálà yìí pé a ah, ní gbogbo bára mi káàárọ̀ ọ̀run kí n padà sáyé kí n lọ tún báyìí èyí tí mo ṣe tọ́jà sọ̀rọ̀ ọ̀rùn lọ tún ṣe jù báyìí lọ èyí tí ìṣẹ̀ ṣe arára tọ́jà yìí jọ àrọ̀ ọ̀rùn wa lọ sáyé yìí kí n wá ní dáadáa ṣe padà láyé. tọ́ ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ti rí báyìí yọ tají nígbà tí irú tẹ̀lẹ̀ tọ́ba ti wá aya forty seven ọlá lọ́sọ pé aláhùn mí náà fóònù yàtẹ̀sí bóònù ọlọ́ni yọ wà hàn sí wọn látọ̀dọ̀ ọlọ́run yọwọ àdìsí ọhàn tí wọn gbangba gbangba ìpè á adélé òtítọ́ adélé òdodo ilé tí òtẹ jà níyàn tí òtẹ ṣe méjì sí àti wọ bẹ báyìí torí pé kọ́ hàn sí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò ti wá hàn tó ń kálukú gbà tó ń kálukú bá nínú sàárè nítorí ìdí eléyìí lọ́lọ́run ọba ọlá rẹ̀ kẹ́jú lọ ló fi sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú surat Qaf aya nineteen sixty dé twenty two ọlọ́run tí ọlá rẹ̀ kẹ́jú lọ ó ní wa ja'at sakratul mawti bil haqq ìhúnrírà kú yóò dé wá bọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo ọlọ́run máa sọ pé dáríkà máa kó tàmí ní wò tẹ̀sí ìtọ́ ǹdọ́gbọ́n sí pé ọmọ ṣẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí o ikú tó lérò pé kò ní dé wá bá ọ ṣebí náà ló dé lójijì láì lérò ti tẹ́lẹ̀ yìí ikú náà ló dé o ló dé báyìí o ọmọ tá a bí ìṣe ló kú ṣẹ́jú wa àwọn ìyàwó wọn kú ṣẹ́jú wa àwọn ọ̀rẹ́ wọn kú ṣẹ́jú wa àwọn ọkọ ìṣẹ́jú wa báyìí wọn fi ń kú àwọn alásùnmọ́ wa àwọn mọ̀lẹ́bí wa òǹkàlùkù wọn lárí wọn tí wọ́n lọ tí ò sẹ́ni kankan tó wẹ̀yìn mọ́ ìta ń lérò yìí pé àbá àrọ̀gbọ́n dá sí ni àbí àlè rọ́gbọ́n ẹ̀dá rárá bó ti wù kọ́ ma kò rọrùn fún aláṣẹ pé ká rọ́gbọ́n ẹ̀dá ọmọ ẹ̀dá ọmọ lérò pé wọ́n rọ̀gbọ́n ẹ̀dá ni. ṣùgbọ́n o tí wọ́n bá kú sínú ìwọ̀n tán ilé ìgangan òun náà lọ́jọ́ àdéhùn tán náà ọba ti àti olùjẹ́rìí ọmọ wa lẹ́yìn tí ó ọlọ́wọ́n bá ilé kí ọlọ́wọ́n sọ fún wa pé wọ́n máa sọ fẹ́ mi pé lakọ́dì kóńtàbí ìfọ́fìlẹ́tì mi hàdà ìwọ tó ní ẹ̀mí yìí sọmọ kó o ti wà nínú gbàgbé nípa arúgbó ní nígbà àtìgbò yìí ó ti gbàgbé rà ọ̀rẹ́ ti wá àtìgbò yìí pé ń bọ̀ wá bá ọ rárá bó ti kọ́ ma ṣùgbọ́n o fákàṣẹ́fúnà ànkàdì sọ èdìbò tó bù ọ lójú àtìbọ̀ ti wà yìí ojú ẹ ti là ojú ẹ ti rí kedere tó o ti mọ ti bẹ́ ẹ nísìn láwọn ìgbẹ́jọ́ tó lágbára so ojú ẹ ti làgbà tá a ti gàgà fún ọ lónìí o bàbá sọ̀rọ̀ kàlí ọmọ ṣàdé ojú rẹ mú bérebére báyìí ojú ẹ ti wá ṣáàp báyìí o ti wá sẹsẹ ma tí wọn ń pè ní ìsẹmí mi tó ti gbé wa mẹẹdé nìyẹn tó dénú rẹ àwa tá a jẹ mùsùlùmí ẹjẹ àwọn yìí pé ọmọ ẹdẹ ènìyàn nígbà tá a bá dé iṣẹ́ ẹwù bá a ṣe máa ń fojú ya àwòrán tẹ tá a dúró níbẹ̀ àwa máa ń lérò kọrọ eré ni àrùn kọrọ àwàdà ni ọ̀rọ̀ tó rọrùn ńlá ń fi ọ̀rọ̀ iṣẹ́ o ipe ní àbáwọnú sáré bí ẹni pé ìdẹ̀ra ti dé tán pátápátá bí ẹni pé kò sí gẹ́gẹ́ bẹ̀ mọ́jú pé èèyàn lọ sùn lọ́pọ̀lọpọ̀ làwọn èèyàn lérò pé ẹni tó bá kú ìtìlọ lọ sinmi rárá o rárá kò rí bẹ́ẹ̀ o nínú kéèyàn ó kú kọjá ẹni tí ó lọ sinmi tàbí kó sì kú kọjá ẹni táwọn yóò sinmi ni o ẹni táwọn èèyàn sinmi lára rẹ̀ ẹni nígbà wo obìnrin àdúgbò gbádùn àmọ̀ dúpẹ́ àwa gan tá à ń wí tá à ń sọ̀rọ̀ ńkọ́ èdè ẹni pé gbádùn ọ̀tẹlẹ̀ sí wa gbogbo dúkìá wa ní ìsìnkú sẹ́ni tí ó gbé mọ́ àmọ̀ dúpẹ́ o ṣe báwọn kan ni wọ́n kú táyé sinmi lára wọn ọlọ́run dákun ṣe wálé tó ṣe pé gbàtà bá kú ṣe wálé tó ṣe kọ́lọ́ sinmi tí ọba dáadáa pàdé níwájú wọn náà wọn ti ọlá rẹ̀ gbàgbé ni o àti àwọn àwọn òpin bá a dé ríta rẹ̀ ń bóyá bẹ́ẹ̀ náà nínú ṣe rí àwọn yàtọ̀tọ̀ síra wọn wọlọ́hìn wọ́n yàtọ̀tọ̀ síra wọn ìyàtọ̀ ń bẹ láàrin inú rẹ̀ àti ìta rẹ̀ ní ti bẹ láàrin wọn méjèèjì kì í fi ọ̀rọ̀ tó rọrùn rárá kò sì rí gẹ́gẹ́ bá a ti bá a ti wò. àwọn tó yàtọ̀ táwa náà gbọdọ̀ mọ̀ dáadáa òun táwa tẹ gbogbo nǹkan tá a kó yé pẹ̀ta gbogbo lórí táwa bá ń bẹ nínú ilé tó rúbá mu wa á tẹ̀ sí fèrèsé fèrèsé ò lòun fẹ́ sí báyìí subhanallah kò sí wíńdò kan tó fẹ́ sí tí atẹ́gùn ó tẹ̀kí ni òtí òfin máa wọlé sọ́dọ̀ rẹ̀ tójò bá ń rọ̀ àwọn ọmọ ní táwọn fi táwọn fi borí wa tójò fi nípa wa kí lòun fẹ́ fi borí rẹ̀ tójò fi nípa subhanallah nígbà tó kúkú bá kún ẹ dákun ẹ wù wá àárí ṣe láwọ tí màálé òfin tàn báyìí tá a wà tó bá jẹ́ pé nígbà tá à ń bẹnu sàré ẹ̀jẹ̀ á máa béèrè bó nìyẹn ti fẹ́ rí tí nǹkan bá tẹ̀ ń léèyàn nígbà tá à ń bẹ láyé àgègè dé ejò dé tàbí nǹkan míì á mọ̀ sa eré ìbò nìyẹn fẹ́ sáré lọ nínú sàré. sẹ́mi gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn tó ṣe gbé lọ́dọ̀ tiwa tá a bá ní ká wòye sí nínú àwọn nǹkan tí sàré fi yàtọ̀ sí orílẹ̀ ayé tá a wà tí inú rẹ̀ tó fi yàtọ̀ sí gbangba rẹ̀ ní eléyìí ṣùgbọ́n ẹ òun gangan ni àkọ́kọ́ dé ilé àkọ́kọ́ nínú ọ̀rọ̀ àlùkìyàmà ilé alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ àlùkìyàmà ìtẹ̀mí ẹlẹ́ẹ̀kejì nínú odidi ìtẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyẹn mẹ́ta tó ti bá ọmọ ẹ̀dẹ́ nìyẹn tá a lò ó ní àkọ́kọ́ àlùkìyàmà o bákan náà nígbà tá a bá mọ̀ ipò gangan fúnra ara rẹ̀ òun náà ni nǹkan àkọ́kọ́ tá a bà nínú àlùkìyàmà tó tóbi hun gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ròyìn rẹ̀ fún wa táwa náà ti mọ àwọn ìròyìn tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti fi orúkọ alkiyama nínú orúkọ alkiyama ní alikọ́ríà ìkàkókó ìkàkókó bákan náà nínú rẹ̀ ní asọ́ọ̀họ́ inú inú ọ̀rọ̀ inú orúkọ alkiyama òun náà nìyẹn gàtí ìgbérara tó lágbára ìsípayà yóò dé bákan náà ní sọ́ọ̀mọ́tò kúbọ̀ àdáwò ńlá ìdínà ńlá nígbà tí ó dé òun náà lọ́rọ̀ alkiyama á rí báwọn orúkọ yìí àwọn orúkọ tó tóbi lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fi sọ orúkọ alkiyama ajẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àkọ́kọ́ dé sí ìpìlẹ̀ ọ̀rọ̀ àlùkìyàmà òun náà nínú sàárè ilé àkọ́kọ́ fún ìpìlẹ̀ àlùkìyàmà ni o tó bá rí báyìí a mọ̀ pé gbogbo àwọn nǹkan téèyàn ọmọ rí lálùkìyàmà fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ èyí ó ti máa rí ìyẹn lọ́pàá tí a fa Usman radiyallahu ta'ala anhu àrùbá ó lẹ́ni yóò dá àlùkìyàmà bí àsàárè rẹ̀ bá nira fún oníkọlọ ọmọ bí àlùkìyàmà rẹ̀ ó lè ra fún olù bẹ́ẹ̀ lọ ẹni tí sàárè rẹ̀ bá ti rọrùn fún sàárè rẹ̀ bó ti rọrùn fún àlùkìyàmà rẹ̀ tó súnmọ́ òun náà ni kó tún rọrùn fún ẹni bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ dákun gbogbo àwọn iṣẹ́ àbí ṣe fífi rọrùn ẹ jẹ́ kó ń kálukú ẹ jẹ́ àmójútó òun náà ni ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ti àwọn iṣẹ́ rere ìmọ̀ ọlọ́run ìmọ̀ tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àtàjẹ́rù ti ọlọ́run yá lọ́mọ fáwọn ni bó tẹ̀lé tó bẹ́ẹ̀ sì ni bí alìkíyàmà ìṣe wá ni o ilé ni torí ẹ̀ ló jẹ́ pé ńgbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá wọnú ilé yìí wọ́n fi ìhà rẹ̀ wọ́n fi lélẹ̀ wọ́n fi ìhà ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n fi lélẹ̀ ni tẹ́ ẹ mọ̀ pé táwa bá ti sùn lálẹ́ táwa bá fi ìhà kan lélẹ̀ tí ìhà bá ń ro wá yọ̀rọ̀ fún wa láti yí ìhà padà òun ò ní ìhà kankan tó fẹ́ yí padà o ó ti wà láàyè rẹ̀ bẹ́ẹ̀ ààyè tó ti wà ń bẹ̀yẹn náà bí ó ti máa wà náà nìyẹn títí tọ́lọ́mọba ìlẹ́jọ́ ló fi gbogbo àwọn àdájọ́ tó bá fẹ́ àti gbogbo tó fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ sí irú ẹ̀mí bí àtọ́nà ẹ̀dẹ́ nìyẹn bẹ́ẹ̀ ní tálíkì àmọ́ ọlọ́run ọba ńlá tálíkì àmọ́ yóò ṣe kí ni yóò fi dé. bẹ́ẹ̀ ni inú sàárè yìí tó ń bá fi ìhà rẹ̀ lélẹ̀ ibẹ̀ ni àwọn fọ́nrán rẹ̀ yóò ti wọnú ara wọn yóò tẹ̀lé bíi pé yóò wọnú ara wọn pẹ̀lú bóńkálukú bá ṣe rí inú ti àbúrú bẹ́ẹ̀ sì ni sàárè yìí ilé ńlá ni o gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ látọ̀dọ̀ tó sin òkú kan tó tí fi ha òkú náà lílẹ̀ tó wá da ìpẹ̀ bó ànábì sallallahu alaihi wasallam ń sọ fáwọn èèyàn rẹ̀ níjọ́ náà lọ́hùn wípé tọ́ ilẹ̀ rí bá ti sin ọmọ ìyá yìí o ẹ̀yin náà lọ tá a hà yín báyìí ìhà yín tá a fi sùn yìí ẹ̀yà lọ múra fún ọjọ́ tó ti gbé lọ lọ bára àwọn Amala méjì tá sí munkar àti nakir wọ́n wà nípa ọmọ nínú sàárè. munkar àti wà nínú tí dé tó lágbára ni o àsọfún orúkọ wọn ẹni rí àlejò ni munkar ẹni àmọ̀rí náà ni nakir náà ẹni tá ni lálejò tí ó sojú ẹni tó mọ ni ní sojú o àwọn màláíkà yìí wọn ò mọ yàn àwọn alákùnméjì yẹn kò sẹ́ni kankan tí wọ́n mọ̀ ojú ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí òun náà ni wọ́n bá dé tí wọ́n bá wá dé àwọn méjèèjì yìí wọ́n wà ní ìrísí kan tó bá irisi púpọ̀ ìrísí tí ọ̀rọ̀ olùkẹ́yìn orí kárẹ̀ yìí ó lélẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ láabi tó ń ṣiṣẹ́ tí ọ̀dà ọ̀yà tètè páyọ̀ ọlọ́run kó múra kalẹ̀ fún ọjọ́ eléyìí bẹ̀rù ọlọ́run ọba ìlíkẹ́ ọlá kó o nígbàgbọ́ sí ọlọ́run kó o sì ṣe àwọn ẹṣẹ́ olóore nítorí ìjọ tí wàhálà yìí tí ó tẹ̀lẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn látara gbọ́n malakat wọ́n sọ̀kalẹ̀ wá bá láwọn tó ṣe pé èèyàn ò tiẹ̀ rírí téèyàn mọ̀ rí ìrísí tó tún wá gbé wá àwòrán tí ọmọ bàyìn lẹ́rù ni wọ́n wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa sọ fún báyìí pẹ̀lú gbogbo ilé kókó pẹ̀lú agbára ni ó fi máa sọ fún ìpìtà lẹ́lẹ́dà rẹ sẹ̀mọ̀pẹ́ ní ẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lú téèyàn ti fẹ́ kó yege ìyọ́ àmọ́ bá sọ̀rọ̀ ní ẹ̀pẹ̀ lẹ́tà báwọn gbogbo ẹ̀gbogbo lè ń kọ́ ẹ̀ tàbí ẹ̀ ní talent tó dá yìí. sọ̀mọ̀ pé ẹni téèyàn fẹ́ kó yege nù ṣùgbọ́n tó bá dé báyìí ojú wọn gan ò sé rí tẹ́lẹ̀ ìrísí wọn gá báyẹn lẹ́rù wọ́n wá dé pẹ̀lú èlé kókó wọ́n bá dé báyìí pé tálẹ́ lẹ́dẹ̀ tọ́ èsì téèyàn ó sì wí ọlọ́run ti kọ́ wa láyé ànábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún aráyè ṣùgbọ́n ẹni tí èèbá tẹni rè onílé wínú sàárè ìǹdé wí tẹ́lẹ̀ kò lè fò mọ́nú sàárè àtìgbọ́jẹ́ pé òun wí tẹ́lẹ̀ tó o ti mójútó tó o ti fẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n máa béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn pẹ̀lú gbogbo ilé gbogbo pé màá rọ́pò dání ẹlẹ́dà rẹ̀ tọ́ba béèrè yẹn wọ́n ní máa dínú ilé sìn rẹ̀ wọ́n ìyẹn ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni ọlọ́run ọba ìrètí ọlọ́wọ́ àti ṣe kóńgẹ́ yóò sì fi ahọ́n rẹ̀ rinlẹ̀ pẹ̀lú gbólóhùn tó rinlẹ̀ láyé àti ní àlùkìyàmọ̀ torí pé láyé rẹ̀ náà ó ń wí gbólóhùn yẹn náà tó bá dé àlùkìyàmọ̀ ní ọ̀tá rẹ̀ náà ọlọ́run ọba ìrètí ọlọ́tún péré rẹ̀ fún torí pé ọlọ́run sọ pé yusabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati tọ́ba tún dàlù kìyàmà yóò tún fi ahọ́n wọn rinlẹ̀ yẹn nínú sàárè wọn náà yóò fọ ahọ́n wọn ọlọ́run rinlẹ̀ tàbí sọlọ́n fi máa sọ fún apẹ́tọ́ nígbà tó ń bá da ìpẹ́ bó tó yóò ní ẹ tọrọ àforíjì fọmọ ya yín ẹ béèrè ahọ́n rinlẹ̀ iná máa fi ìdánwò fún èyí tí èèyàn bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò rí ìdẹ̀ra gbére níwájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ náà tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n fi ṣe kòńgẹ́ yọ máa sọ báyìí fún wọn ìgbẹ́tọ̀ rọ́bì ọlọ́run ni ẹlẹ́dàá mi wọ̀dí ni ẹ̀sìn islam kò tilẹ̀ sí mi tẹ́ẹ̀rí arákùnrin èyí tó ṣe pé wọ́n gbé dìde sọ́dọ̀ wa tí wọ́n gbé ránṣẹ́ sí wa ó gangan ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam o là nẹ́bí muhammadu sallallahu ni muhammad yóò wí bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta tọ́ yóò ní ọwọ́ adé wa bá wa pẹ̀lú àwọn ẹ̀rí tó yẹ kóró ó ti wá dé wa pẹ̀lú ìmọ̀nà àwa nígbàgbọ́ sí i mo nígbàgbọ́ sí o mo sì tẹ̀lé e. màláìka yẹn méjèèjì yẹn wọ́n máa sọ fún báyìí wípé òdodo ló sọ ó sì ti ṣe dáadáa púpọ̀ oorun tẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó máa ń sùn lákọ̀ọ́kọ́ ọjọ́ oorun tọkọ ìyàwó ṣe kí ni o tí ó sùn sí ìyàwó rẹ̀ pẹ̀lú kọ̀kànbalẹ̀ pẹ̀lú fàyàbalẹ̀ pẹ̀lú rọrùn pẹ̀lú rọra wọ́n ní ọ̀yà máa sùn máa sùn oorun tó dáa bẹ́ẹ̀ wọ́n sọ fún rẹ̀ ní tọ́ba ìtọ́jú olùgbàgbọ́ òdodo tọ́ba ní ìbéèrè torí dáhùn wọ́n sọ bẹ́ẹ̀ fún un. bákan náà wọ́n wá fi sàárè rẹ̀ wọ́n fi kún sàárè rẹ̀ gbogbo tó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ yọmọ wá fi sàárè rẹ̀ ìmọ́lẹ̀ yóò ti kù sàárè rẹ̀ àjẹpẹ́ àkọ́kọ́ irú ẹni yìí èyí tó orú nù sáré ọlọ́run ọ̀là bẹ́ẹ̀ bákan náà òkùnkùn nù sáré gbọ́ ìṣèlú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yóò tún là bẹ́ẹ̀ so wọ́n wàá fẹ́ sáré rẹ̀ fún wọ́n ba sáré rẹ̀ láàyè ní mẹ́tì àlùbásọ̀ ibi tójú ẹ̀ bá parí sí ibẹ̀ sáré rẹ̀ ọ̀fẹ́ ni lójú tiwa ó lè máa jọ ó lè máa jẹrẹ pé ẹ nínú tẹ̀yẹ̀ ní ìsìn tẹ́yẹ̀ wà lu gbogbo sáré ìwọ́nú ara wọn lọ ni yóò fi débẹ̀ ah, ah. bọ̀yẹ kó jáde ẹni tọ́lọ̀ ọba bá sàánú láyé yìí tọ́lọ̀ ń fi lọ́kàn balẹ̀ ayé ọ̀gbà ni kódà bọ́ bá wà nù yàrá tó kéré gbogbo ilẹ̀ ayé ọ̀fẹ́ ma lára ni ẹni ẹ̀wò ń dàkejì kápẹ́ ni tí ó ní ilé tó fẹ́ báyìí ọlọ́run wá fara ní ní à ah, ilẹ̀ fún mọ́ mi ọ̀pọ̀ ilẹ̀ fún à ah, ilẹ̀ fún mọ́ mi yẹn fìyà ilẹ̀ bu awa aláà fún mọ́ yín débílẹ̀ lọ́fẹ̀ lọ yìí ń lọ mọ sàárè ó ti nǹkan tó ṣe pé yọ gbáàyè yóò gbòòrò fún rẹ níbẹ̀ wọ́n sì wá sí wọ́n wá la ọ̀nà kalẹ̀ fún pé kọ́ máa wọnú àlùjánnà bá àwọn atẹ́gùn tó gbádùn tó lálàáfíà àwọn atẹ́gùn re àwọn èsì tó gbádùn dáadáa yọmọ tinú àlùjánnà wàá máa fẹ́ sí yọmọ afẹ́ sí kó tó di pé iṣẹ́ rẹ̀ yọ yọ sí ní ìtẹ̀lé tó dáa ni iṣẹ́ rẹ̀ ni ọmọ bá nájú lọ́nkálukú wa báyìí sí ilé sáfò òjì wa yẹn bẹ́ẹ̀ láàrin sáfùsẹ́ wa tọmọ ẹ̀dẹ́ nǹkan mẹ́ta ni ó tẹ̀lé lọ méjì ó padà sílé ẹ̀yọ̀kan ni ó tẹ̀lé dúkìá rẹ̀ ó tẹ̀lé lọ síbi wọ́n ti sín àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó tẹ̀lé iṣẹ́ tó sì ti ó tẹ̀lé ṣùgbọ́n o tí wọ́n bá ti débi tí wọ́n ti sín tán dúkìá àtàmọ̀lẹ́bí gbogbo wọn padà ṣùgbọ́n tí ọwọ́ rẹ̀ kọ́ yọwọ́ lọ sàárẹ̀ pẹ̀lú rẹ̀ iṣẹ́ rẹ̀ ò lè sá fún iṣẹ́ tó gbé pamọ́ ò lè sá fún nítorí pé ò lè sá fún náà ọ̀ya tètè múra sí iṣẹ́ olóore bẹ́ẹ̀ ni tó jẹ́ olùgbàgbọ́ òdodo bí ìgbésí ayé tiẹ̀ bí ó ṣe rí ọ̀nà lélẹ́yìí wọ́n gbà láàyè dáadáa wọ́n gbà láàyè dáadáa yóò ṣe rí rọrùn rọra àti ìmọ́lẹ̀ yóò rí nínú sàárè tó bá jẹ́ munafik munafiki tàbí ẹni tí ń ṣe méjì pa ọ̀rọ̀ ọlọ́run tọ́jú ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ọ̀pọ̀ ọlọ́run bá gbọ́ ìlú ẹni bẹ́ẹ̀ tó ti béèrè yọ máa pe ha ha láàdìrì ìmọ̀ ìmọ̀ tàlẹ́ lẹ́dà rẹ̀ ìmọ̀ ẹ́ kíláàsì rẹ̀ yóò ní mi mà kí lọ bẹ́ẹ̀ sọ nípa arákùnrin yẹn yóò ní à pọ̀kànlá àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ pa nípa rẹ̀ lásán nìyí èmi náà bá tẹ̀lé tí wọ́n ń sọ ìgbàgbọ́ subhanallah bí ẹni tí ọgbà anabi sallallahu alaihi wasallam tí ọgbà gbọ́ bí ìgbésí ayé tiẹ̀ bí ó ti wá padà rí oníkéńgbà tó bá sọ gbólóhùn yìí tó sọ fún wọn ní táwọn èèyàn sọ lásán lòun náà sọ wọn lò kéé tó wọn sọ ni tọ ọmọ o sì tún kànú sí àbí tọ ọgbọ tí wọn ọ̀gá fún wọn sọ̀rọ̀ rẹ̀ fún ọ tèmi náà láì ló pé àbí ó dènà tù lónìí. gbogbo náà tàǹgàbá sí ilẹ̀ ẹ̀sìn anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ṣe àsìkò tó wà yìí oòrùn tí ń bẹ lókè yìí sásọ ọgbẹ fún ọ bóyá ọgbẹ fọlọ nípa ni báyìí tó ń ṣe tọ́yàtọ̀ sí Islam yìí lọ pátì padà nínú Islam tó yẹ kóró tọ́lọ̀ fi náà níbi sallallahu alayhi wa sallam torí béèrè inú sàálẹ̀ rí lẹ̀ ìbá ò lè gbé wá o ọ̀pẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ ò lè mọ̀ ẹ má jà tara wa kò rọrùn bẹ́ẹ̀ yẹn díjú tó ṣe àdúrà kí títà rí bẹ́ẹ̀ kò lè gbé wá ara bó ti wù kó ma ti ọlọ́run kọ́ ọgbà ọlọ́run bá gbọ́ pọ́gbà ọ̀kan ṣoṣo ni kò sì mọ́ mọ̀lógún kankan pẹ̀lú rẹ̀ òní ọ̀jẹ̀ ọ̀rọ̀ nǹkan tó o bá ṣe bẹ́ẹ̀ bá ń ti ìyá gbẹ nínú sàárè ọlọ́run dákun ọmọ ti ṣe wá ní ẹni tí ó jìyà òbítíbitì ìyá sàárè ó tóbi báwọn tó ṣe yí pé wọn ò ní gbàgbọ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó nígbà tó bá sọ báyìí fún wọn sàárè rẹ̀ wọ́n wá fi àwọn ejò àwọn ejò ńlá àwọn ejò tèbé àwọn ejò ọká wọ́n kó wọn lóríṣiríṣi wọ́n dá wọn sínú sínú sáré rẹ̀ bákan náà àwọn àkekèé lóríṣiríṣi wọ́n dá síbẹ̀ fún subhanallah wọ́n tún wá bá sí ilẹ̀kùn kan wíńdò kan láti inú náà wọ́n wá lédìí ẹ̀ wá síbi sáré rẹ̀ sẹ́mọ̀ pé téèyàn bá wà níbi tí iléeṣẹ́ búrẹ́dì wà wọ́n wá ra wá wíńdò kékeré kan wọ́n á pàṣẹ òdì kan láti bẹ̀ wá sínú yàrá èèyàn pé máa kátẹ́kùn yẹn máa fẹ́ kéèyàn o bó ṣe dáa tó subhanallah béèyàn bá gbé òbí tibitì èdè sí kò lè ka ooru ti dẹnu okùn yẹn tọ́bẹ̀ ìbúlẹ̀ kan subhanallah kò rọrùn kò rọrùn ó ti wíńdò kan fún láti inú náà òun ọ̀tọ̀ wa máa bá gbá sí yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí ah ó nira o ó nira o níyàn bẹ́ẹ̀ ti jáde láyé yìí ẹ jẹ́ padà kí n lọ tún ṣe kò rọrùn mọ́ ṣùgbọ́n láti sìn òun náà ni ẹ já tètè tètè múra sí i. kaliba ti daadaa dáadáa síwájú ọlọ́run kálíbà lọ niwaju dáadáa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. tó báyìí ó làwọn tí wọ́n àwọn màlákàní òdùrọ̀ ńlá ti ń bẹ lọ́wọ́ wọn àmà ńlá ti ń bẹ lọ́wọ́ wọn ńlá fi dànù fi gbogbo ara padà ara wọn báyìí tí ó jáde sẹ́mi ọ̀pẹ́ ni àkọ́kọ́ wọn pẹ sàárè rẹ̀ lójú fún ni òun ó kú sàárè mọ́ ni. ẹja múra ẹja múra ẹja kò torí tọ́lọ́ ọ̀rọ̀ alikiyama pápá jùlọ inú sàárè tá àkọ́kọ́ dé tọ́jú ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó tóbi ni ẹja kò torí ọlọ́ ẹja múra láti ṣiṣẹ́ olóore káwa ní olè bá a bá dáadáa pàdé iwájú ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n bá ṣe báyìí yọ pariwo kan yọ pariwo gbòò ariwo ìtọ́ bá pa á gbogbo tí bẹ ní gbogbo agbègbè oní ọmọ gbọ́ lẹ́yìn ọmọ ẹdẹ ní àtàlìjà náà nìkan ò ní gbọ́ torí káni sọlọ ṣe kò yé wa pé tí èèbá dẹ́wùlà alẹ́ àtẹlẹ àfàànù tí èèbá ṣe pé tá a bá tẹ ẹ bá gbọ́ ẹ ní fẹ́ máa sinra yín ẹ ní fẹ́ sìnkú ni ìbáni tẹ́ni sí àwọn òkú bíi ìyá tí wọ́n ń rí àtìkẹ́ tí wọ́n ń kẹ́nu sáré ìbáni kọ́nà òun tiẹ̀ fún yín díẹ̀ gbọ́ ṣùgbọ́n téèyàn bá gbọ́ yóò pé ah ṣé ìwọ sẹ́rí inú pálọ̀ mi ní kẹ́ gbé mi sí kẹ́ ẹ̀yán mi kí n gbé ọ́ di náà ọ́ jẹ ti yà ọ yà ọ́ jẹ bẹ́ẹ̀ kí lọ kọ́ lọ́n pẹ̀lú pé kinní kan sẹ́fẹ́ àmọ́ ń sọ fún wa pé lára wa tọ́lọ́ fi ṣàlàyé ìyanu méjì lè sùn lórí bẹ́ẹ̀ ẹnìkan òun ti wà nù ayé ti wọnú gbó lọ kìnìún bá lé kìnìún lé ó mú eré ní sáré tó gbójú òkè báyìí orí kìnìún yẹn kìnìún ọ yanu tí kìnìún yanu tí báyìí láti ibẹ̀ wo láti ojú oorun yóò sì kígbe wáyé ẹgbẹ́ mi ò ẹgbẹ́ mi ò yéé yéé wọ́n bá lajú ah wàlọ́ọ̀hì tẹ ẹ bá súnmọ́ ẹ rí bí ó ti máa mi hẹlẹhẹlẹ ní mi mi mi ẹni tó ti sá ilé tẹ̀mí ẹ̀ ti bẹ́ẹ̀ gbìn ṣùgbọ́n àtọ̀ pé lábẹ́ lábẹ́ yẹn ẹni tí ọ̀pọ̀ lọ́hùn nínú èdè Yorùbá yọba ah aláti ẹni alámọ̀gàn o àyẹ̀wò padà wá gbówó wá gbọ́n mọ́ o ẹ̀yà pọ̀dọ̀ wọn agbo wọn agbọmọ téèyàn ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run fi fìrìfìrì hàn nìyẹn tètè o kó o tètè múra kọ́ ọ jẹ ní tíyà yóò jẹ. ìbá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ti wà ní ó lè fóun ti gba sẹ́ńbẹ̀ inú ilé òun AC inú mọ́tò AC ibi iṣẹ́ ọ́fíìsì AC gbogbo nǹkan kẹ́ni gbogbo àti mọ̀lẹ́bí wa ń bẹ̀ ẹ̀rí pé tí ọba ní pẹ̀lẹ́kùtù ní òbíjì kódà yóò máa díjì bọ̀ pé inú èsì ẹnu máa pé tó bá kàn lájú tó pé á ah, nàìjí nàìjíríà ìlú iná tún ní nígbà ọba jí sáyé lẹ́rù ọ ni ó ti wá pé áá ah, ìbànújẹ́ dé Saudi mo lérò pé mo wà ẹ́ kódà tí yàrá fọ ọkà rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa rápẹrẹ pé ti ṣe kí ni o ó tún bẹ́ẹ̀ ti sára gan. ṣé àmọ̀ pé ń bá àwọn bẹ lórí bẹ́ẹ̀dì lásán ẹni tọ́lọ́ bá fẹ́ fìtì náà kò sẹ́ni kankan tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà orí ẹ̀hún kálukú wa tá a máa sọ pé ta ló lọ tọ́bọ̀ ta ló tọ́bọ̀ ṣégbà àwọn bá tó lọ tí tó bọ̀ ni ẹ̀wọ́ náà lọ bọ́yá ọ̀rọ̀ ọ̀rọ̀ láti wá fún ara ayé láti wá fún ọ ní èsì oríṣiríṣi àwọn nǹkan ní ṣẹlẹ̀ láwọn kọ́ńtírìtì òkú mi tí wọ́n sìn tẹ́pẹ́ nígbà tí wọ́n fi tọ́jọ́ mélòó kan báyìí àwọn ètò ni wọ́n máa jáde nínú sàárè ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó wọ́n fẹ́ sí báyìí ṣùgbọ́n tẹ́jọ́ ti wà nù sáré rẹ̀ kalẹ̀ subhanallah wọ́n gbẹ́ ní báyìí ẹjọ́ tó wà bẹ́ẹ̀ náà ni wọ́n wà wulẹ̀ wo ẹ̀ wọ́n wulẹ̀ jáde àwọn ara ẹja sọ bẹ́ẹ̀ ọba tí láyọ̀ là á kápó ní tẹ̀rí ni subhanallah oríṣiríṣi ni ẹ̀dá kò torí tọ́lọ́ ẹja dúró tọ́lọ́ ẹja sílọ́ ẹja tàlásì ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ká bá a wà nínú ẹ̀ tó ṣe pé yóò jẹ́ olóríire nínú sàárè náà gẹ́gẹ́ bí èèyàn ti ń jẹ́ olóríire nínú ayé tó ṣe kéde dá wa. ìyanu sàárè òlélẹ́yò gbígbé dáyé inú sàárè bó ti ṣe rí ni ẹni tí rí dẹ́ra yọ máa rí dẹ́ra lọ ẹni tí ó sì rí ìyà yọ máa rí ìyà lọ. kódà ó fi wá dórí wípé kápẹ́ èèyàn kú wọ́n pé mùsùlùmí mùsùlùmí náà méjèèjì lápẹ̀rẹ̀ yẹ ọ̀daràn yẹ bóyá accident tó lágbára ni ẹ wò nọ́ọ̀sì yẹn tó bá ti pọ̀ báyìí wọ́n máa ti wọn ni wọ́n ti wọn papọ̀ ni. bí wọ́n ṣe wà àtẹ́sọ́gbọ́lọ́ngbọ́ àtẹ́sọ́gbọ́lọ́ngbọ́ yẹn àtìkẹ́ àtìyà ti ń bẹ́nu rẹ̀ yóò ti bọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìyá eléyìí ìyá ọ̀daràn ọ̀rọ̀ gbà ká gbogbo nǹkan agbára Ọlọ́run ó ti ka gbogbo nǹkan ó ń kálukú wa òun náà ni ẹja múra ká ti sẹ́ ti ìgbà tó ti bá sẹ́yìn àjọ àrèmọ́bọ̀ nítorí àdìpọ̀ lálùkè yá máa wa ó kù fẹ́rẹ́ fẹ́ báyìí ni o kọ́lọ́wọ́n bá kọ́ wọlé agbára tó gbó rẹ̀ kó sì àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àti ajẹ́rúsìn Ọlọ́run mọ́ àjẹ́ àgbàgbé pé ikú ikú bí ó tẹ̀dé láti wọnú sáré yìí wẹ́rẹ́ náà ní wọlé dé o bá a ti máa ń pé ó súnmọ́ mi pẹ́kípẹ́kí rẹ̀ mi bẹ́ẹ̀ náà ló tún máa pẹ́ kípẹ́kí ikú wa kò tún jìnnà mọ́ náà ni o ẹ̀mí tí ò ní dọ̀lá ń dóṣù mẹ́fà lọ́rọ́ wa ikú súnmọ́ wa gidi gẹ́gẹ́ bí ó súnmọ́ wa ju bí sọ̀rùn wa fi súnmọ́ wa lọ. láàrin ìṣẹ́jú kan sí kejì ẹ̀ńtọ́nà ọ̀fẹ́ ìlẹ́jọ́ lọ́ba ti fẹ́ mú lọ kò sí kankan. lẹ́nu arọ́ yìí wọ́n sẹ́ni lẹ́jọ́ kan sí mi lórí wọ́sáàpù àfààyàn kó àwọn èèyàn jọ kí n bá wọn sọ̀rọ̀ lọ́n bá wọn sọ̀rọ̀ lọ́n bá wọn sọ̀rọ̀ lọ́n ee kan náà ní pé la ilaha illallah la ilaha illallah ó sì na ó sì tábẹ́ náà níbi tí ti bá wọn sọ̀rọ̀ lọ subhanallah ẹ wo bó ṣe pẹ̀kún tiẹ̀ ẹ wo bó ṣe pẹ̀kún ibi tó ti lọ jalè wọn ní táàmù níbo ni wọ́n fẹ́ ẹjẹ́ a máa lọ sáàyè tọ́ o ẹjẹ́ a wa wà pẹ̀lú àwọn ẹni rẹ ni torí pé lọ́wọ́ bá ti ọlá rẹ̀ gàdúrà sọ́nu sọ́ọ̀tù Luqman náà yàgbẹ́ yìí pé wọ́n máa tẹ́tẹ̀rẹ̀ nafsun bí ayé àti tamud ẹ̀mí kẹ̀kọ́ ọmọ orílẹ̀ tó sí. ààyè tí ó kù o torí ẹ̀ tọ́ ọ bá lọ bí ibi ibi aburú ọ̀ọ́yà sọ́ra ọmọ bọ́yá bẹ̀ níbi tán òde sí máa lọ síbi dáadáa lẹ́ni tó mọ̀ràn kan tán síbi dáadáa. sẹ́mi àbẹ́yìn ẹ̀yin náà sámọ̀ wọ́n ti ẹbọ títí ẹlòmíì so báyìí tó ibi ọgbẹ́bọ báyìí mọ́tò ló gbé hánu ibi tó ń parí ẹ̀sìn náà nù kọ́nà ọba kọ́lẹ̀ ẹ̀mí àtẹnìkọ̀ kan wa ìwọ náà tó ń fojú pé mùsùlùmí ni ọ̀ràn lóòrù tó tún lọ sàn kan ní ìmọ̀dì ó pé wọ́n èèwò ẹ̀wò bẹ̀rẹ̀ ó kú bẹ̀rẹ̀ èèwò wínú tọ́ ọba tẹ́ báyìí àwọn aláwo ni ó gbé òun sáwó òun sọgbó ni òun sọgbá ó wá pèrè mùsùlùmí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ mọ̀ pé èsè mùsùlùmí àwa náà tá a rí ọ tá a ń wọ́ yìí a ti mọ̀ pé èsè mùsùlùmí gbogbo ọgbẹ́ yóò torí ọ̀dá tọ́lá wa náà ni olùjẹ́rìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lórílẹ̀ ẹ jẹ́ amójútó ìjọsìn fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ni wà á ayé kó na kọ́dé kọ́tàrọ̀ bá ajalu hó wàlá yóò ti ṣe kó ti ọjọ́ ọjọ́ ayé tí wọ́n lérò pé yóò jìnnà fún ọyẹn yẹn bọ́yá ọjọ́ yẹn ó yóò ti súnmọ́ fún ọ báyìí nígbà tí wọ́n wá mà ìgbà tí ọ̀yá yìí ètò wa nílé ayé tọ́jú ilé kọ̀kọ́ ẹ̀jẹ̀ amúra kágbáradì dáadáa láti lè lọ bá ilé ẹlẹ́ẹ̀kejì tí ilé àánú tí ilé ìdẹ̀ra tí ilé ọlọ́run tí ilé láti gbòòrò sẹ́ni tó ti rere tí ó jẹ ilé ayùn ilé ìpasóko ilé àkekèé ilé kòkòrò ogún ilé ìyà ilé orú gbogbo ẹni yóò tọ́ bá tí ò sí ọlọ́wọ́ bá ọlá rẹ̀ ga jùlọ. sáré ọ̀nà tó tóbi ni kì í sọ̀rọ̀ eré kì í sọ̀rọ̀ àwàdà ọlọ́nkọ́lá ẹ̀mí akẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lá àkó ni gbogbo ti jẹ́ aburú inú bẹ́ẹ̀ ni barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihima min الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين أبا نقول تبعتي أجاء رسول الإمام السيوطي رحمه الله تعالى إن تونيتي pẹ̀lú ọ̀rọ̀ nu tààrí àti àwọn ìbéèrè tí wọ́n máa béèrè níbẹ̀ ìmọ̀ musa yóò fi ètò ṣe pé ó ṣe é tó ń kálukú wa náà tá a bá ń gbọ́ tá a bá lè máa mójútó ń tọ́yẹ ká lè jẹ́ sábàbí fún wa láti ní ìgbáradì léde tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọláfẹ́ká gbáradì. alimami ta'ala sọ ní tí allahu rabbi diini yali isilamu ike ta mi nínú sáré ní ma sọ pé allahu rabbi allahu ni dínì yẹn ni ìsìláàmù ẹ̀sìn ní gángan fún ara rẹ̀ òun náà ni ẹ̀sìn ìsìláàmù muhammadun nàbí yuyal ìmáàmù wọ́n ní ẹjọ́ muhammad òun náà ni anabi mi tọ́jú aṣáájú rere mi afáwa ni pé alqabru ba'da al-mawti lil sàárè lẹ́yìn ikú fọmọ ẹ̀dẹ́ nìyàn wọ́n tọ̀rí kò lè makọ̀rì sáàni òun náà ni ọ̀nà láti lọ sí ibùfẹsẹ̀rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé ẹlẹ́ẹ̀kejì fọmọ ẹ̀dẹ́ ènìyàn sàárè òun náà ni lẹ́yìn ìgbà téèyàn bá kú tán òun lọ jẹ́ ààyè kan ọ̀nà téèyàn gbà lọ ibùfẹsẹ̀rin ibùdé ibùdé tẹ ẹlẹ́ẹ̀kejì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn fíhi yakunu lifasọ an ìmánì ibẹ̀ ni wọ́n ti di àyẹ̀wò nípa ìgbàgbọ́ oníkálukú bára wọ̀ bá yálà yé bíbáyìí wọ́n ṣe alifaso ṣe bíi medical test wọ́n ṣe àyẹ̀wò ti ìtọ́jú wọn ó ṣe fún yàn pé ibà ní dàlámù ibà akọ́júpátọ̀ ni ibà ajẹ̀fúnjẹ̀dọ̀ ni ibà akọ́júpátọ̀ ni yellow fever ajẹ̀fúnjẹ̀dọ̀ ni typhoid pé ibà báyìí ní í ṣe wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú sàárè fíhì yẹ̀kúnnù lè pásítọ̀ àti ìmáàní ibẹ̀ ni wọ́n ti máa dán ọmọ ẹ̀dẹ́ nìyẹn wọ́n ti máa yẹ ìgbàgbọ́ ẹ̀ wò pé bóò ní ìgbàgbọ́ ẹ̀ ṣe rí lìtàrú jàrú ilẹ̀ jìnnà ni jẹ́mi ló lè bá a kú ké lọ sínú àwọn àlìjánná

sáyẹ́pẹ́ tó o bá débẹ̀ tó o bá béèrè báyìí ọmọ wí náà ni ọmọ wí bí n tó ṣe déédéé pẹ̀lú tó o ṣe ọmọ wí anábì ni ẹ lọ kó àwíjàre yín nínú sàárè tẹ sọ torí pé sọ̀rọ̀ tẹ bá dénú sàárè tó bá dénú sàárè fàjá àhùlẹ̀ mùnkẹ́rù wà nàkírù mùnkẹ́rù àti nàkírù ọwọ́ àbá wàtúhùmá bẹ̀ẹ̀nẹ́lì wà rọ̀ ṣẹ̀hírù ìròyìn àwọn méjèèjì mùnkẹ́rù àti nàkírù ó láyé ọ̀fẹ́ tí èèyàn bá ti jókòó tí ń gbọ́ wá sí yọ mọ̀ pé ẹnìkan bẹ mọ́lákù kan bẹ tí wọ́n pe munkar ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní nakir torí pé ìròyìn wọn ọgbàjúmọ̀ láyé ni wàyó ti hẹ̀rọ ni ìwọ̀ yóò fi àìdá ni hì wọ́n ta ọmọ ẹ̀dẹ́ ènìyàn jí pé o lójú ọrùn o kò tó ọrùn má báyìí wàyó kẹ́ ìdá ni hì wọ́n wà dá jókòó wọ́n bá jà máa yọ káàdù yẹ àlá ni hì nígbà wọ́n máa béèrè nípa ẹlẹ́dàá rẹ pété alẹ́ rẹ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni yóò ní Allahu Rabbi wàdíìnìhì wọ́n máa béèrè nípa ẹ̀sìn rẹ pé kílẹ̀sìn rẹ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni yóò sọ pé ní ìsìláàmù ẹ̀sìn mi ní ìsìláàmù bákan náà wà á nàbí yìí fún wọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni yóò sọ pé Muhammadu gàgà òun náà ni òun nígbàgbọ́ bí òun ti tẹ̀lé tí èyí bá wá ti olùgbàgbọ́ òdodo àdánwò bẹnu sáré o ìyá bẹnu sáré eléyìí ni ibùdó sí ìgbésí ayé ẹlẹ́ẹ̀kejì tọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó lò nínú ìtẹ̀mí ìtẹ̀mí àkọ́kọ́ òun ni ìtẹ̀mí ìgbà tí wọ́n ti fẹ̀mí sí wa lára nínú ìyá wa títí dìgbà tí wọ́n fi gba ẹ̀mí kò lára wa ní ilé ayé bíbà yìí ìtẹ̀mí ẹlẹ́ẹ̀kejì òun wa lè tá a lò lẹ́yìn ìgbà tí wọ́n torí délé òǹkàlùkù wa ẹja múra sílẹ̀ ẹja nígbàradì ẹja ṣiṣẹ́ olóore nítorí ìjọ tá a ṣe ìrìn àjò àrèmọ́bọ̀ ká ní ìpalẹ̀ mọ́kalẹ̀ fún ìyà ń bẹ nínú sàárè ìkẹ́ ń bẹ nínú sàárè gbogbo àwọn àdámọ́ rẹ tọ́lọ̀ fi sáré ní obìnrin eléyìí obìnrin lẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dàkùn àbíọ́ ìrọ̀rùn ìrọ̀rá kọ́lọ́ ọba tí fèmí àtẹnìkọ̀ kan wa dákùn wa ní olùgbàgbọ́ òdodo rere sọ́dọ̀ wọ ọlọ́wọ́ ọba yaba dáadáa níwájú wọ ọlọ́wọ́ ọba ọjọ́ tá a kú láyé lákùn sí ni ọjọ́ tó lóore jù tó dára jù tó rẹwà jù nínú ọjọ́ tá a fi tá a ń lòbọ̀ nínú ilé ayé wa dẹ́kun wọ́n lọ́wọ́ abẹ́ ọ má jẹ́ kí a ṣe àìgbàgbọ́ pẹ́ gbẹ́ fún pẹ́ fún ìgbàgbọ́ wa má ṣe a ṣe àìgbàgbọ́ pẹ́ fún ìsìláàmù wa ọlọ́dàkùn já bá ọ pàdé lẹ́ńtọ́ yọ̀ọ́nú sí tó fẹ́ràn àti rọra àti dáadáa fún ọlọ́dàkùn abẹ́ ọ gbogbo àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ àwọn òbí wa tó ò tí ì nígbàgbọ́ nǹkan kan nínú islam àbẹ̀wò ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlọ́dàkùn ṣe islam rọrùn fún wa gbogbo àwọn tó ti kún jẹ́ mọ̀lẹ́bí wa tó wọn pa ẹ̀sìn ọlọ́run dákun jẹ́ fún wọn pa ìsìláàmù nírọ̀rùn o ọlọ́run dákun àbẹ̀ ọ gbogbo àwọn iye kan wa àwọn alásùnmọ́ wa ọlọ́run dákun ṣe ìsìláàmù yìí ṣe ní ìrọ̀rùn fún wọn ọlọ́run dákun já báwọn ọlọ́run ọba ìlẹ̀kọ́ lápàdé rẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti kó ọlọ́run fi yọ́nú sí ní sáré lálẹ́ kẹyàmọ̀ ọlọ́run dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan ni ayé bíbá àti ní sáré ẹsẹ̀ lálẹ́ kìyàmọ́ ọlọ́dà kúlẹ̀ ní àtẹnukọ̀ fún àjẹnà sí orílẹ̀-èdè nàìjíríà má jẹ́ ọ̀dàrú àwọn tí ń darí wá jọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákùnbani fọwọ́ máa ń ṣe àánú mẹ́kúnnù dákùnbani fi sí wọn lọ́kàn dákùnjẹ́kùn lè ṣe dáadáa sí wọn ọ̀là agbára àwọn ọlọ́run ọlọ́run rẹ̀ gbogbo ẹni tí ọ̀gbánu bani fún wọn lálàáfíà ọlọ́dà gbogbo ẹni tí ọ̀gbánu ọlọ́run bani fún wọn lálàáfíà gbogbo ẹni tí ọ̀gbánu bani fún wọn lálàáfíà gbogbo ẹni tí gbọ́nà halali jẹ́ nu wa ọlọ́dà kùsàlẹ̀ kùn halali náà fún gbogbo ẹni tí gbọ́nà haramu jẹ́ ọlọ́dà kùbani haramu kó lọ́wọ́ wọn dákun halali tó péye dákun bá lè fi rọ́pò fún wọn gbogbo ẹni tí mo ti láàrin wa ọlọ́run dákun gba ọtí kò lẹ́nu wọn ọlọ́run dákun tọ́da bá lè fún wọn gbogbo ẹni tí òun ti dákun mọ́jẹ kí ìfúpadà bọ̀ sí wa mọ́jẹ ọjà ti bí ọtí padà ọlọ́run dákun bó o ti ṣe wá lẹ́ni tí ò ṣẹbọ ọlọ́run dákun mọ́jẹ àṣẹbọ gbẹ̀yìn gbé sáyé wa mọ́jẹ àbáwọn nípa nínú ẹbọ nínú ọ̀rọ̀ nínú wà nínú ìṣe dákun mọ́jẹ àkópa ọlọ́dàkùn bá ní làwọn kò ní bí aburú ṣètọ́nù náà jẹkùn lè gba ìsìlámù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́dàkùn àbẹ̀ ọ ìfọkàbalẹ̀ ìfarabalẹ̀ títí àtẹnì kọ̀ọ̀kan wa ẹ̀bàdà lọ iná lọ ọmọlẹ̀ ìkẹ́tẹ̀ ìsọ̀lú ní alẹ́ nẹ́bí yá eyí hàlẹ́dínà amọ̀rọ̀ sọ̀lú alẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ alẹ́ muhammadu wa alẹ́ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قوموا الى صلاتكم واشهد الله تعالى